الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد بواتي وانيلي سوى كرا لو كيكي إسلام سبقنا استاذ واتي واني وريتو فلومي ونني ọ̀rọ̀ tí wọ́n ń bá lọ ní àti nǹkan bíi ìjẹ́jọ́ ìjẹ́dógún sí nípa kíkí àwọn méjì ọ̀mú fi ń gba àwọn ìjọsìn tí èèyàn bá ṣe tòun náà ni wọ́n tún máa bá mi bá lọ ní ọba bá lọ lónìí tó àdọ́lọ́ wọn bá kó bá wa fi ẹ̀ṣẹ̀ wọn lé ojú ọ̀nà déédéé tó láti bí ipe àwọn ọ̀nà wo ni ọlọ́run fi ń gba ìbádà lọ́wọ́ yàn tó wá ń sọ pé al-ikhlas òní kéèyàn sin ọlọ́run ọba tí wọ́n máa ń ba ìjọsìn jẹ́ gangan tí wọ́n ba ìsìláàmù yẹn kéèyàn jẹ́ mùsùlùmí ọ̀làǹbàrò tí wọ́n máa ń ba ìsìláàmù jẹ́ náà wọ́n ń ṣàlàyé fún wa báyìí وأستاذ إبراهيم دسوكي ويتفضل مشكورا ومأجورا من الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم aki ogbe yan ma yawa tí ẹ ń gbọ́ wa nílé pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum asalaam wa rahmatulahi. gẹ́gẹ́ bí ìbá ọ̀rọ̀ wa tí a ń bá bọ̀ láti bí ìjẹ́dógún nípa kí ni àwọn májẹ̀mú tí iṣẹ́ dáadáa fi máa jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àti wọnú mẹjẹmú alákọ̀ọ́kọ́ ọ̀nà ní islam islam yìí ó wá ní àwọn nǹkan kan tí máa bá a jẹ́ tó jẹ́ pé tó bá bíyàn ní mùsùlùmí àbí tí yẹn náà ríra ní mùsùlùmí àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé téèyàn bá ń ṣe yìí máa ba islam yẹn jẹ́ ó wá rọrùn kí ọ̀pọ̀lọpọ̀ mọ́mọ́ kó sì máa kó sínú irú nǹkan báyẹn tí ó sì máa yára ní ìpé mùsùlùmí yóò máa kírun yóò máa gbàwẹ̀ yóò máa lọ hajj kódà gbogbo dáadáa náà ni ó máa ṣe kò sí nímọ̀ pé òun ti kó sínú àwọn nǹkan kan tí ó ti ba ìsìláàmù jẹ́ gẹ́gẹ́ bí iṣó àbí ìtọ̀ àbí ìgbẹ́sẹ̀ máa ba àlùwàlá jẹ́ náà èyí tí àwa bára wa sọ lónìí nípa àwọn nǹkan tí máa ba islam yìí jẹ́ òun náà ni bugdu shay'in mimma jaha bihi rasul sallallahu alayhi wa sallam òun náà ni kéèyàn ó máa bínú kinní kan àbí kéèyàn ó máa kórìíra kinní kan nínú àwọn nǹkan tí anabi sallallahu alayhi wa sallam mú wá fún wa nínú ẹ̀sìn kéèyàn ó máa bínú rẹ̀ bóyá kinní kan ni wọ́n ní anabi ni ó mú wá anabi ni ká máa ṣe báyìí anabi ni ká máa ṣe báyìí àbí ìrísí kan tá anabi ni ká máa ṣe kéèyàn wá máa bínú rẹ̀ kí ẹ pé pé téèyàn bá ti rí nǹkan yẹn báyẹn kí ló máa bíyà dénú so eléyìí inú nǹkan tí ì máa sọyàn di kèfèrí ni ì máa ba ìsìláàmù yẹn jẹ́ ni so lápèjúwe nísìn kí wọn máa bínú irùngbọ̀n ìpè ah mo hate àwọn tán ní irùngbọ̀n wọn láyé ìtàn máa láwọn ṣe súnà yẹn hmm. àbí kí wọn máa ní ah kọ́ra mo hate àwọn tán máa ń pè àwọn lẹ́lẹ́ àrùn wọn wá dàbí eégún hmm. kí wọn máa wá bínú kí ní ẹ̀kọ́ máa kí ní wọn bíyàn tí yẹn bá ti rí wọn àbá àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó jẹ́ nǹkan Islam àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀sìn kí wọn hmm. máa bínú ẹ̀ wàlàwò amílà bìhì kọ́là kó jẹ́ pé yẹn náà ń ṣe nǹkan òun hmm. àmọ́ òun bínú ẹ̀ ó kórìíra rẹ̀ tòun ti bó jẹ́ pé òun ṣe òun náà ìríra tó kó yẹn náà ó ti ba ìsìláàmù jẹ́ mọ́ ọ lára nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lónìí tá a bá wò láwùjọ tá a wà yìí pàápàá jùlọ ìmọ̀ bọ́ sọ́dọ̀ àwọn obìnrin ìmọ̀ ṣẹlẹ̀ sáwọn obìnrin tó jẹ́ pé ẹlòmíì yóò rò pé súnà yìí kó wọn fi de nìka àwọn mọ́lẹ̀ ni ìpẹ́ hmm. ah, ọ̀dọ̀ eh, bọ́dà tó fẹ́hùn yìí ìjáàbù yóò tẹ́ wọn lọ́rùn hmm. ìjáàbù yóò tẹ́ wọn lọ́rùn kí wọ́n máa lo ẹ̀há kí wọ́n máa bójú kò tẹ́ mi lọ́rùn mo kàn gbà á bẹ́ẹ̀ ni torí pé tí n bá ní ìṣe bẹ́ẹ̀ bá ní ìṣe má ó lè lóun ò fẹ́ mi má. Hmm. yàní ó lè ní ìṣe báyìí ó ṣe nítorí ti Allah subhanahu wa ta'ala òun kórira kíní yẹn òun bínú rẹ̀ òun sì ń ṣe so hmm. síbẹ̀síbẹ̀ náà yàní irú ẹni báwọn ìdájọ́ rẹ̀ bí ìdájọ́ ẹni tí ò ṣe náà ni ti ń kórira rẹ̀ so ká jìnà sí irú nǹkan báyìí. kí wàá ẹ̀rí wa lórí eléyìí òun náà ni áyà kan tó wà nínú Ah, suratu muhammad tabalawo aya ẹlẹ́ẹ̀kẹsàn ibi tí allah subhanahu wa ta'ala ti sọ fún wa pé dhalika bi annahum karihu ma anzala allah fa ahbata a'malahum yani kí ló fà tí allah subhanahu wa ta'ala tí yóò fi fìyà jẹ àwọn kèfèrí tó bá dijọ́ gbéde alkiyama in tí wọ́n ṣe òun náà ni pé bi annahum karihu ma anzala yàní wọ́n kórìíra nǹkan tí Allah subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ tàbá gbogbo nǹkan tá a kàkalẹ̀ fúnra yìí nìsín ní hijab ni ní irungba ni ní gbogbo àwọn nǹkan mìíràn nínú àwọn sunna nabi sallallahu alayhi wa sallam ni ní irun ni àwẹ̀ ni gbogbo àwọn nǹkan tá a mọ̀ pé nǹkan tó wà nú ẹ̀sìn ni nínú nǹkan tí Allah subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ náà ni so àwọn wọ̀nyí wọ́n wá kórìíra rẹ̀ fa ahbata a'malahum so látara àdéhìlẹ̀ yìí Allah subhanahu wa ta'ala sọ̀kìnì ó ba iṣẹ́ wọn jẹ́ iṣẹ́ dáadáa tí wọ́n ṣe ó ba àjẹ gbogbo iṣẹ́ tí wọ́n ti ní ìkórìíra tí wọ́n kórìíra kínní yìí ó mú kí iṣẹ́ wọn kó má wúlò fún wọn ó mú kó má ṣàǹfààní fún wọn tó bá dijọ́ gbèdé alkiyama so eléyìí ó ń túmọ̀ pé ìbínú kínní kan nínú nǹkan tó wá nínú ẹ̀sìn nínú súnà anábì sallallahu alaihi wasallam àbí nǹkan ọ̀ràn yẹn ni yà nínú nǹkan tí máa ba ìsìláàmù yẹn jẹ́ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni èyí ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni man istahzaha bi shay'in min dini min dini rasul sallallahu alaihi wasallam aw thawabihi aw iqabihi kafar gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tí máa ń fi nǹkan kan sí yẹ̀yẹ́ nínú ẹ̀sìn ànábì sallallahu alayhi wa sallam àbínú ẹ̀san kan tí ànábì sallallahu alayhi wa sallam ní bẹ fún téèyàn bá ṣe nǹkan báyìí hmm. àbí ìyà kan tí ń bẹ fún pé téèyàn bá ṣe nǹkan báyìí kí wọ́n wá fi nǹkan òun sí yẹ̀yẹ́ kí wọ́n máa fojú kéré pé ah, iná kọ́ iná ni. Ah ṣé tó bá tẹ ọwọ́ àmì lọ́jọ́ àlùkè àmọ́ tó wọ́n fi fi àjẹmí ni àbí kí wọ́n mọ fi gbúrú àwọn nǹkan báyẹn sí ẹ̀yẹ àbí kí wọ́n sọ pé ah, ànábì ní tẹ̀yìn bá ti báyìí ládá tí yóò gbà kí wọ́n ní á ládàwó ládàwó ní bẹ́ẹ̀ pé ah, ẹnu kò kàn sí báyìí lásán yàrá kí wọ́n mọ fi gbúrú àwọn nǹkan báyẹn kí wọ́n mọ fi sí ẹ̀yẹ inú àwọn nǹkan tí máa ń ṣe kíni tí máa gbìyànjú ni so eléyìí náà ó wọ́pọ̀ láwùjọ wa nínú tá a fi ṣàpèjúwe fún wa ni bí a ṣe múra so kí wọ́n mọ fi rú àwọn eléyìí sí gbà bí kí onírùngbọ̀n ká máa fi ṣe ẹ̀yẹ kí sókòtò rẹ̀ kó má dé ojú kókósẹ̀ ká máa fi ṣe ẹ̀yẹ ká máa ní bẹ́ẹ̀ bá wọ kẹ̀ǹbẹ̀ náà ni àbí bàǹtẹ́lẹ̀ ń wọ káàkiri àbí oríṣiríṣi nǹkan tí ó sáà máa jẹ́ pé bí yẹ̀yẹ́ nítorí pé kìí sẹ́ni yìí ló fi ń ṣe ẹ̀yẹ́ gẹ́gẹ́ fún rẹ̀ yàní ẹni tó gbé kínní ìkalẹ̀ ẹni tí wọ́n fi ń kọ́ sí òun náà ni ẹni téèyàn fi ń ṣe ẹ̀yẹ́ òun náà lànàbí sallallahu alayhi wa sallam nítorí pé téèyàn bá gbà ànábì gbọ́ ni téèyàn sì gbà tí ànábì sọ gbọ́ ni á rí pé wà nínú àkọọ́lẹ̀ pé á ah, bá ànábì ṣe máa múra ni bánabi ṣe máa rí bánabi ṣe rí ni bánabi ṣe máa ṣe ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹni tí bá ti wá ń kọ́sí rẹ̀ tó o bá ti wá ń fi ń ṣe ẹ̀yẹ àbó ń bínú ẹ̀ a jẹ́ pé òun kóun fi ń ṣe ẹ̀yẹ òun anabi sallallahu alayhi wa sallam òun náà ló fi ń ṣe ẹ̀yẹ yẹn so eléyìí aburú ńláńlá ni kọ́dà yìí ń ṣàwàdà síbẹ̀ ẹ̀ka èmi kàn fi ń ṣàwàdà ni so bẹ́ẹ̀ bá ti ń ṣerú àwọn nǹkan báyìí inú àwọn kan ti máa ń sọ̀yàn di kèfèrí tí máa ń gbìyànjú jáde kúrò nínú ẹ̀sìn ni so eléyìí ṣẹlẹ̀ sí àwọn kan náà àwọn sàbẹ̀ ànábì nígbà gazwatu Tabuk tó jẹ́ pé àwọn kankan jòkó ni wọ́n bá ń sọ̀rọ̀ pé ah, ah èmi ò rí ìkànnì wọn sọ pé ma ra'ayna misla qura'ina haula argaba butunan wala akzaba eh, alsinan ipe èmi ò rí eh, ẹni tí eh, ó tí ò mọ̀jú inú ara rẹ̀ lọ tí ò mọ̀jú ká jẹun lọ nínú àwọn nínú àwọn sàbí ànábì yàtà ànábì yìí ànábì tá ń tẹ̀lé àtàwọn èèyàn rẹ̀ yìí wọn mọ̀jú oúnjẹ lọ ẹ̀rí pé ikùn wọn sàwá wọn yìí sì rẹ́ni tó lójú tó wọn nígbà tó wá di pé wọ́n fẹ́ pàdé ọ̀tá ọ̀rọ̀ yìí wọ́n wá ń sọ láàrin ara wọn so nígbà tẹ́nìkan wá gbọ́ wá ní ah, ọ̀rọ̀ mùnáfíkì lẹ̀ máa ń sọ lẹ́nu yìí ní ìsìn lọ́dẹ sọfà nàbí sallallahu alaihi wasallam nítorí wọn mọ̀ pé ogun tẹ́ ń sọ yìí nìsín ah, tí ò rí bẹ́ẹ̀ ni hmm. nígbà tí ó fi dọ́dà nàbí sallallahu alaihi wasallam àyà ti sọ̀kalẹ̀ lórí àwọn wọ̀nyí ipe ah ntí wọ́n ṣe ntí wọ́n ṣe ni àwọn ènìyàn wá dé ànábì wa ní tẹ́ ẹsẹ̀ ni wọ́n ní ah, à ń sáwàdà ní àákàn sọ̀rọ̀ àákàn ń ṣe àìsọ̀rọ̀ là àkákùn pé kákàn mọ́ fi wá ìléwé àsìkò là àákàn sọ̀rọ̀ ànábì ni àyà wa sọ̀kalẹ̀ lórí wọn pé kul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un ìyá anábì sọ fún wa ipe sí Allah subhanahu wa ta'ala àti àyà rẹ̀ àtòjíṣẹ́ hmm. so òun lẹ́wàá sọ di nkéré òun lẹ́mọ̀ wá fi ṣe yẹ̀yẹ́ tẹ́ bá tẹ̀ wá máa ṣàwádà tẹ́ bá máa ti ń ṣe yín láta àtẹ́zìrò ẹ má wulẹ̀ wá wíjàre kan mọ́ kò sáwíjàre kan fún yín qad kafartum ba'da imanikum lẹ́yìn ìgbà tá ẹ ti gbà pé mọ̀mìnì yín ní tẹ́lẹ̀ yàní ẹ ti ṣe kí ni ẹ ti di kèfèrí báyìí látara eléyìí tẹ́ ṣe mm. so eléyìí ó túmọ̀ pé al-istihza ká máa fi nǹkan kan sí ẹ̀yẹ́ nú ẹ̀sìn inú àwọn nǹkan tí máa ba Islam yẹn jẹ́ ni hmm. so téèyàn bá sì ń ṣe dáadáa téèyàn sì gbóró eléyìí yàní ìwúṣe hmm. dáadáa yìí ò ní lákọọ́lẹ̀ fún yàn hmm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú tí máa ba Islam jẹ́ àṣehẹ̀rọ òun náà ní oògùn kéèyàn máa jó oògùn kéèyàn máa sin gbẹ́rẹ́ kéèyàn máa de oúnjẹ kéèyàn máa sábàǹtẹ́ wúrú àwọn nǹkan wọ̀nyí inú tí máa ba ìmánìyàn jẹ́ ni oògùn sọ́ra so idna yìí tá à ń pè lóògùn yìí ọ̀nà méjì ló pín sí à ń pè kan ní àṣehẹ̀rọ alhaqiqi ìkan mímí wà tó jẹ́ pé oògùn ní oògùn abẹnugọ̀ngọ̀ bọ́ sí máa ròyìn rẹ̀ bàbá ti ṣe báyìí báyìí yóò sì ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà so eléyìí hùn yìí máa ń ṣẹlẹ̀ ni irú eléyìí wọ́n fi ń yáyàn ń wèrè irú eléyìí ní ti wọ́n fi ń sọ̀yàn dìdì ní irú àwọn kẹba yìí tí Allah subhanahu wa ta'ala bá fi yọ̀ǹda sí pẹ̀lú yọ̀ǹda rẹ̀ so eléyìí òun ni àṣírí alhakiki ìkan wà tó ń pè ní àṣírí takhili yàní dandani tó pé lóò kìíní yóò ní rí bẹ́ẹ̀ lóòótọ́ irú ẹni báwọn nísìnyẹn lérí kó máa fi ẹnu kó máa fi fa mọ́tò hmm. kó wá fokùn sẹ́nu kó wá so mọ́tò kó wá máa fi fà á hmm. kó máa mú iná kó máa buná sẹ́nu hmm. kó máa mú ọbẹ̀ kó lóun fi ń yára òun gbogbo eléyìí náà kí mọ́tò máa lọ kó máa wà so eléyìí ìdàndẹ́ni ẹnìkan bẹ́ẹ̀ tí ń wà àlìjànú bá wà so ìdàndẹ́ni gbogbo àwọn nǹkan báyìí ẹ̀yin lẹ̀ kàn rí bẹ́ẹ̀ irú ẹ̀ náà ní dán àwọn ìjọ ànábì Musa alayhi salam tí wọ́n ṣe kí ni tí wọ́n ju ọ̀pá lẹ̀ tó wá jẹ́ pé lójú àwọn èèyàn wá dà gẹ́gẹ́ bí kíni ó dà gẹ́gẹ́ bí ejò tí èsì ìṣejò so eléyìí à inú tó wá kó sínú oògùn yìí inú dán yìí wàmílíhù sọ́rf òun náà ni ẹni tá à ń pè ní asọ́rf eléyìí gbajúmọ̀ dáadáa òun náà ni àwọn èèyàn máa ń pè ní fìràkù láwùjọ wa yìí ìpè ẹni tó fẹ́ ara wọn tẹ́lẹ̀ ká wá sí ojú ọkàn ara wọn kó lọ́dọ̀ ara wọn ká wá sí máa yéèkì ara wọn látara pé kí látara oògùn látara àlìjànú eléyìí ti máa ń sọ̀rọ̀ ní kẹfẹ́ yìí ni wàlá tẹ́lẹ̀bẹ̀ náà ni ẹni tí ò fẹ́ràn ara wọn tẹ́lẹ̀ àwa ni ẹ bá ń ṣe mòyíbà fún ẹ bá ń ṣe nìdáhù fún ẹni tí ó lóun ò ní òwú ó lóun ò fẹ́ ọ ó wá lè fi ó wá lọ lè fi àlìjẹ̀nú ó wá lọ sàdàkúsà lù tó pé ìwọ̀n ń wa ọ káàkiri ìwọ̀n ń pè pariwo rẹ kí pé ìwọ náà lòun sáfẹ́ so eléyìí inú àwọn nǹkan ẹbọ ni tó yẹ pé ìyẹn máa ń ṣe kí ìyẹn máa ba ìsìláàmù yẹn jẹ́ so ẹni tí máa ń ṣerú eléyìí àbẹ́yàn yọnu kí á ló wà ń bẹ́ẹ̀ ogoro eléyìí nínú àwọn kan tí máa ba islam yẹn jẹ́ ni tábàlà onú sọ́lá tó bá kọ́ra á rí i pé allah subhanahu wa ta'ala sọ fún wa níbi àyà tó gùn níbi ìparí àyà pé wa ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitnatun fala takfur àwọn màláìkà tí allah subhanahu wa ta'ala fi sàdánwò pé kán wá kọ́ àwọn èèyàn kán wá fi àṣírí ògùn àwọn èèyàn pé kò sí nǹkan bẹ́ẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni tán wá ń sọ fún yàní ẹ má ṣe kèfèrí o la yàní ẹ má dán wo ẹ má máa lọ lò ó kẹ má máa lẹ́yìn sí àwọn oògùn yìí o kẹ má bàa di kíni kẹ má bàa di kèfèrí so eléyìí nìsín ó ń túmọ̀ fún wa ipe kíni ipe oògùn ṣíṣe kájò nǹkan káfi nǹkan kọrùn káfi nǹkan kọ́lé kárí nǹkan mọ́lẹ̀ kábí àlìjẹ̀nu lọ́wẹ̀ gbogbo rẹ̀ àwọn ẹ̀ka fi sára mọ́tò ọkọ̀ rẹ̀ ò ní jáàmù gbogbo rẹ̀ eléyìí nìsín báyìí ẹbọ ni sehiru ni tó igbó yẹ ká jìnà sí anabi sallallahu alayhi wa sallam ó ti kọ́ wa ní ogun táàmù sí táàmù fi wá sọ àti sọ fúnra wa lérí ètò yìí yàní eléyìí náà ni kájọ tó wa ká jìnà sí gbogbo àwọn nǹkan kí nǹkan tí yóò bá ba ìsìlámù wa jẹ́ tí ò ní já láti bọ̀tán dáadáa tí ò tún ní já ní alkiyama èyí tó tún ìdá tó pa wọlé òun náà ni mudaharatul mushrikin wa mu'awanatuhum ala al-muslimin òun náà ni kéèyàn máa kún àwọn kèfèrí àwọn tí èsè mùsùlùmí òun ni kéèyàn máa ràn wọ́n lọ́wọ́ lórí mùsùlùmí hmm. yàní mùsùlùmí tó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ó wá ń rẹ lómi lọ́wọ́ láti lè bá a sàbúrú fún láti lè bá àgbé ah, tí mùsùlùmí bá jà pẹ̀lú kèfèrí tí mùsùlùmí bá jẹ̀bi káwọn sọ pé wọ́n ló jẹ̀bi o hmm. so àmọ́ láti ṣàbòsí fún láti fìyà jẹ lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ so bóyá o hate ẹ̀ ni bóyá kìíní kan ṣẹ̀ láàrin yín ni bóyá ẹ̀ wá láti ìlú kan ni bóyá kìíní kan eré sídìí ti máa ṣẹ̀ láàrin àwọn èèyàn kéèyàn wá ṣe kíni kéèyàn wá kún kèfèrí lọ́wọ́ lórí ẹ̀ pé kẹjọ fìyà jẹ eléyìí inú nǹkan tí máa ba ìsìláàmù yẹn jẹ ni nítorí pé o ti mú kèfèrí lálákọ̀yà sí Allah subhanahu wa ta'ala sì wa man yatawallahum minkum ẹni tó bá ti mú wọn lọ́rẹ̀ẹ́ tó mú wọn lálákọ̀yà sí tí فإنه منهم أنا تدارا منه إن الله لا يهدي القوم الظالمين الله سبحانه وتعالى ونفنا ما يجو على بوسي إتي آفي بين الفراوة لوني أنا نكي من اعتقد أن بعض الناس يسعه الخروج عن شريعة محمد صلى الله عليه وسلم ẹni tó bá láti ọkàn pé tó bá wùyàn èèyàn lè máa ń ṣe islam ẹ̀sìn tó bá wùyàn ló lè máa ń sìn gbogbo ẹ̀ náà ọlọ́run kan náà lájọ ń pè ọ̀nà tá à ń pè gbà pé ló yàtọ̀ tó bá láti ọkàn ru eléyìí pé ẹni kálukú lè máa ṣe tó bá wù fún kálukú lẹ̀ so irú eléyìí inú nǹkan tí máa ba islam yẹn jẹ́ ni hmm. àbí kẹ́yìn ó gbà pé ẹ̀sìn míì tún wà fẹ́ràn sí ẹ̀sìn anábìtọ̀ wà wà ṣẹ́rí ní àyè yìí mo fẹ́ pàkíyèsí àwọn tá à ń ṣe wà sí lórí rédíò dandan Islam ní ká pèpè sí ká má wà pa fẹ́ ìbáyẹn ṣe ọ̀tọ̀ ipa ẹ̀sìn papọ̀ ọ̀tọ̀ kọjúra wọn Islam dá wà lọ́tọ̀ ni so inshallah tó bá dìgbà míì àmọ̀ mẹ́nu kan ọ̀rọ̀ yìí àwọn tí a bá fẹ́ pe àwọn stars wa sí orí nọ́mbà wọn kápẹ́ wọn sí zero eight one four five nine five five eight three nine zero eight one four five nine five five eight three nine so abdulfatah sàrùmí òun náà ní. أجون كرا كلام أستاذ إبراهيم دسوكي بات موسيقي السلام عليكم ورحمة الله وبركاته